Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe eh? hẹ́tẹ̀. Face TV wò sùn orí. ẹ fi yé wa ni ní wẹrẹ ẹ wà yìí tá wà yìí mọ́ṣáláṣí nìyí nínú Hotel hòtẹ́ẹ̀lì tá wà yìí wọ́n pè ní park inn hòtẹ́ẹ̀lì yẹn wọ́n fílẹ̀ fún àwọn rẹ̀fújì tí wọ́n kó láti Bangladesh bọ̀tí tí mo fẹ́ fàyàn bẹ̀ ni pé ẹni tó máa jẹ́ ọ́nà hòtẹ́ẹ̀lì yìí ó lè jẹ́ John ó lè jẹ́ Michael ó lè jẹ́ Paul wọn ò fi ẹ̀sìn wọn ò fi báyé gbèsè ayé ara wọn jẹ́ báwa ti fi ẹ̀sìn báyé ara wa jẹ́ Nàìjíríà tí kírísítẹ́nì ń ṣe tiẹ̀ lọ́tọ̀ tí mùsùlùmí ń ṣe tiẹ̀ lọ́tọ̀ tó jẹ́ pé tí kírísítẹ́nì bá dọ́dọ̀ mùsùlùmí láti wáṣẹ́ tó bá ti ń ṣe lẹ́sìn wọn ní fún níṣẹ́ tí mùsùlùmí bá ti dọ́dọ̀ kírísítẹ́nì láti wáṣẹ́ tó bá ti ń ṣe lẹ́sìn wọn ní fún níṣẹ́ tí ó bá ń ṣe ọmọ ìbàdàn tó bá tó bá yẹ pé ọmọ ọ̀yọ́ ló wà lọ́fíìsì wọn á sọ pé òun ọmọ ìbàdàn ṣe òun onúbú bàbá òun gbogbo nǹkan rádaràda táwa kákun ẹ jẹ́ ká fi sílẹ̀ ẹ ká wà generation yìí ká tún generation yìí jẹ fún àwọn generation tó ń bọ̀ ẹ jẹ́ ká yọ ẹ̀sìn kúrò nínú gbogbo ohun tá a bá ti ń ṣe faith oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ohun tó oníkálukú nígbàgbọ́ lórí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kaluku, ẹ wo bí tí mo ṣe sọ nǹkan yìí ni wípé àwa Yorùbá àti bá yára wa jẹ́ gan àti fi ẹ̀sìn àti fi lé oríire jìnnà síra wa látara pé kìrìsìtẹ́nì ni mi rìdíìmù ni mò ń lọ mọ́tínà fẹ́yà ni mò ń lọ gbogbo bíódìn bó ṣe tó yìí tí n bá fi wọ̀nyí bó ṣe tó yìí bó ṣe ga tó yìí wọ́n fi mọ́ṣáláṣí àyè mọ́ṣáláṣí tí mùsùlùmí tó bá ń bẹ níbẹ̀ tó ti lè máa lọ kírun tó ti lè máa lọ jọ́sìn wọn ò fẹ̀sìn ṣe é ẹ jẹ́ ká kóra wa jọ papọ̀ ká jẹ́ yọkan nínú ara wa ká yọ ẹ̀sìn kúrò níbẹ̀ ọ̀rọ̀ yorùbá nation tá a fẹ́ tá a ń dúró lé lórí ẹ má wò pé àwọn ẹlẹ́bọ ló ń ṣe àwọn àwọn kìrìsìtẹ́nì ló wà ń bẹ̀ àwọn ẹlẹ́bọ ló parapọ̀ ẹbọ ló fẹ́ máa ṣe ń bẹ̀ káwa mùsùlùmí káwa jìnnà sí i ká má ṣe ẹ jẹ́ ká jẹ́ yọkan ṣe nínú ra wa ìdí tí mo fi ń ṣe nǹkan tí mò ń ṣe yìí ni pé mo rí i pé púpọ̀ nínú wa ẹ̀sìn ti bà tiwa jẹ́ ẹ̀sìn ò débi ẹ̀sìn ti ṣe débi wípé nísìn àti ń yé mùsùlùmí ti ń yé ti kìrìsìtẹ́nì tó bá jóbìnrin tàbí tó bá jẹ́ tàbá jọ jẹ lẹ́sìn kan náà kìrìsìtẹ́nì ti ń yé ti mùsùlùmí tàbá jọ jẹ lẹ́sìn kan náà ẹ jẹ́ ká yọ ẹ̀sìn ẹ jẹ́ ká yọ ẹ̀sìn ayé ẹ̀sìn ọ̀tọ̀ ayé ayé à ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ọ̀tọ̀ ẹ wo defence minister ní Abuja àwọn Boko Haram bandit wọ́n lọ bẹ̀ wọ́n lọ pa ènìyàn bẹ́ẹ̀ ìjọba ò wá àwọn èèyàn tí wọ́n pa wọ́n hùn ẹ jẹ́ ká jẹ́ ká rorí ara wa ẹ jẹ́ ká rorí ara wa àwa mùsùlùmí àwa kìrìsìtẹ́nì ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká jẹ́ yọkan ẹ jẹ́ àṣẹ ọ̀kan nínú wa ẹ jẹ́ ká jẹ́ yọkan ẹ jẹ́ ká jẹ́ yọkan nínú ara wa ẹ jẹ́ ká fọ̀rọ̀ ẹ̀sìn pé eléyìí ẹlẹ́bọ ni ohun tó nígbàgbọ́ lé lórí ló ń ṣe yẹn eléyìí kìrìsìtẹ́nì ni ohun tó nígbàgbọ́ lé lórí ló ń ṣe nìyẹn eléyìí jẹ́ mùsùlùmí ohun tó nígbàgbọ́ lé lórí ló ń ṣe nìyẹn ẹ jẹ́ ká ṣe gbogbo gbogbo wọ tó bá ń gbèlú yìí tó ń gbé gbogbo ìlú ìpàtà òun mo fẹ́ bi ẹ́ léèrè ọ̀rọ̀ yìí ibo ni kò sí mọ́ṣáláṣí nínú àyè church ní nínú nínú hospital tó wà nílùú yìí mọ́ṣáláṣí wà ń bẹ nínú gbogbo àyè tó wà nílùú yìí tó jẹ́ pé ọ́fíìsì tó ń ṣe ń ṣiṣẹ́ wọ́n fi àyè mọ́ṣáláṣí faith ni wọ́n máa ń pè wọ́n á kọ faith síbẹ̀ bó jẹ́ kírísítẹ́nì nìyẹn ohun tó bá tó bá lè lọ báìbù máa wà ń bẹ̀ bó jẹ́ mùsùlùmí nìyẹn alukurani máa wà ń bẹ̀ ohun tó bá nígbàgbọ́ lé lórí lọ ṣe ń bẹ̀ tó bá dé detention nílùú gbogbo detention ni wọ́n fi mọ́ṣáláṣí náà dẹ̀ fi ṣọ́ọ̀ṣì síbẹ̀ ni wọ́n fi nǹkan tó bá nígbàgbọ́ lé lórí lọ ṣe ń bẹ̀ wọn ò tako ẹ̀sìn yẹn wọn ò ní nǹkan ṣe pẹ̀lẹ́sìn láyé wọn ṣe ń dà but àwa ní nǹkan ṣe pẹ̀lẹ́sìn ọmọ rìdíìmù kò lè fọmọ sẹlẹ níṣẹ́ ọmọ sẹlẹ ò lè fọmọ kérúbù níṣẹ́ lẹ́nu iṣẹ́ àjọ nífẹ̀ẹ́ ara wa irú wa olórí burúkú ẹ̀sìn wèrè wọn lágbà ẹjọ nítorí tọ lọhùn àwa tá a jọmọ Yorùbá ẹ jẹ́ ká jẹ́ kan ṣo nínú ra wa ẹ jẹ́ àfọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ kó má jẹ́ pé gbà tá a bá fẹ́ ṣe tòkú là ń jọ̀rẹ̀ ara wa tá a bá fẹ́ ṣe ìnáwó là ń jọ̀rẹ̀ ara wa bọ̀ tá a bá fẹ́ ní nǹkan rẹ̀ ṣe tó máa tó máa mú unit bá gbogbo orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tó máa jẹ́ ká wà unit àwa máa fi pèsè kìrìsìtẹ́nì lélẹ́yìí sẹ̀lẹ́ ní kérúbù ló ń lọ mùsùlùmí ní eléyìí àmì lè bá wọn ṣe láéláyé ni wọn ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ ká move forward ẹ jọ̀ọ́ ìjà fìyẹn sílẹ̀ yorùbá nation now yorùbá nation now ìgbéga tí yorùbá nation máa fún wa ló ń fàjáde fún yín lẹ́kọ̀ọ̀kan yìí àní kò ní ṣẹlẹ́yàmẹ̀yà mọ́ kò ní ṣẹlẹ́yàmẹ̀yà mọ́ kò ní sí pé ṣe títí ẹjẹ́ ìṣe tèmi ẹni tó ní bíbá ibi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́tẹ̀lẹ̀ ọ́n pè ní JD Sports ní rush day the biggest company in the Europe one of the biggest company in the Europe five thousand people ló ń ṣiṣẹ́ bí àsìkò wọn ní mọ́ṣáláṣí JD Sportek JD tọ́pẹ́ yẹn John David John David ló ń jẹ́ JD Sport JD John David ni ó fi mọ́ṣáláṣí lẹ̀ síbẹ̀ fún mùsùlùmí tó bá fẹ́ kírun kò wò pé òun kìrìsìtẹ́nì lòun kò fẹ̀sìn ṣe bísínẹ́sì ẹ̀ kò fẹ̀sìn lògbèsè ayé ẹ̀ kí ló wá ń ṣe àwa yorùbá kí ló wá ń ṣe ọmọ adúláwọ̀ kí ló ń ṣe yorùbá kí ló ń ṣe ìran yorùbá ẹ jẹ́ ká jẹ́ kanṣu nínú ra wa ẹ jẹ́ ká wà unit ẹ jẹ́ ká wà unit ẹ wo Pakistan nílùú yìí ẹ wo wọn India nílùú yìí bó ṣe ń ṣe oríire lọ tó ń lọ síwájú tó ń tẹ̀síwájú kí ló wá ṣàwà táyé wá ṣe wá rí rádaràdà báyìí àti lókè òkun àti nílùú òyìnbó àti lamẹ́ríkà àti ní europe àbára wa ṣe ìwà burúkú tá a kọ́ lára ilẹ̀ ilẹ̀ nàìjíríà ó ṣì wà nínú brain gbogbo wa ẹ jẹ́ ká jùlẹ̀ generation yìí ẹ jẹ́ ká ní ìkọ̀kan ṣe fúnra wa ẹ jẹ́ ká wà unit ẹ jẹ́ ká jẹ́ kan kẹjẹ kí yorùbá nation kẹjọ kó paapọ̀ mùsùlùmí tó ń sọ pé kírísítẹ́nì ló wà ń bẹ ẹlẹ́bọ ló wà ń bẹ lọ síbẹ̀ kó lọ wọ náà lọ kó impact tiẹ̀ bẹ̀ fẹ̀sìn tó ń ṣe lẹ̀ fẹ̀sìn ó ní nǹkan ṣe pẹ̀lẹ́ sí wọn aṣọ oògùn wọ́n ń ṣe oògùn wọ́n ń ṣe oògùn wọ́n ń ṣe gbá kò ní nǹkan ṣe pẹ̀lú ti tiẹ̀ ìwọ náà lọ gbẹ́sìn lọ bẹ̀ kó lọ invite sí wọn kó lọ ṣe nǹkan tó yẹ kó ṣe bẹ̀ kó kó impact ti tiẹ̀ ìyẹn lèmi ń sọ̀rọ̀ unit very important yorùbá wà unit ìgbà tá a bá fẹ́ ṣe tó kù tá a bá fẹ́ ṣe náwó àgbà tá a bá fẹ́ ṣe náwó orí burúkú tá a bá fẹ́ ṣe pàtí là ara wa bọ̀ tá bá fẹ́ tá bá fẹ́ ká nìkan ṣe tá máa ran ara wa lọ́wọ́ ọ̀tá ara wa la máa ń jẹ́ ńgbà yẹn yorùbá nation now let us be one together let us be one together. I can move forward so we are move forward tába ti jẹ́ ẹ̀kan ṣo nínú ara wa ẹ fi ẹlẹ́yàmẹ̀yà lẹ̀ ibi tẹ́ ẹ rí kírísítẹ́nì lẹ́ni tó ní gbogbo building ó dẹ́ fi àyè sílẹ̀ fún mùsùlùmí kọ́ máa kírun tí wọ́n ń bẹ̀ oore wo la ti wá ń wá lọ́dọ̀ Ọlọ́run kìrìsìtẹ́nì gbà wá láàyè ká máa kírun nínú nínú nínú kọ́mpìnì kí wúrewú la ti ń fẹ́ àbúta wa mùsùlùmí àti kìrìsìtẹ́nì nàìjíríà ìjà ẹ̀sìn lákan ń jà káàkiri ẹ jẹ́ ká ṣèkùn nínú ara wa ẹ jẹ́ àjẹkùnṣe nínú ara wa ẹ má jẹ́ ká jọ tara wa mọ́ ẹ má jẹ́ ká tẹ̀lé ohun tán wọn lórí ẹ̀sìn bíríṣì fún wa ìṣúná ń dà wá rú èyí tẹ̀lé bàbá rìdíìmọ̀ èyí tẹ̀lé àáfà kan lórí burúkú kan nàìjíríà mọ̀ tó ń sọ̀rọ̀ pé mùsùlùmí òṣèlú ọmọ ìyá kan náà ni gbogbo wa nínú tó bá ti dénú ẹ̀sìn ẹ̀jẹ̀ àfẹ̀sìn lẹ̀ ẹ̀jẹ̀ àfikún tájọ fẹ́ gbájúlẹ̀ yìí ẹ̀jẹ̀ kájọ mójútó kájọ gbà ọmọ ọmọ ọmọ haúsá wọ́n lọ sínú defence minister federal defence minister tó ń defend gbogbo nàìjíríà wọ́n lọ pa èèyàn bẹ àwọn bandit àwọn boko haram wọ́n lọ bẹ wọ́n lọ pa àwọn èèyàn bẹ wọn ò rí nǹkan kan ṣe wọn ò pè wọn wọn ò mú wọn àti terrorists Sunday Igboho àtàwọn others tí wọ́n ń jà fún pé má pa wá mọ́ wọ́n mú wọn terrorist ẹ jẹ́ ká lọ jẹ́ ká lọ rorí ẹ já rorí wa pé kí ló ń ṣẹlẹ̀ sí Nàìjíríà kí làwọn Haúsá ń try láti ṣe fún wa kí ni ìgbàgbọ́ wọn lé wọn lé wa lórí kí ni ìgbésẹ̀ wọn tí wọ́n ń gbé kí ni ẹ fi bí ṣáná kẹ́ fi bẹ̀ kíyèsí ogun tó bá rántí ti Boko Haram mọ́ tó rántí bade tó rántí yensma tó rántí gbogbo kọ́kọ́ lọ wo defend minister tó pa gbogbo wa papọ̀ tàbí jẹ́ one nation defend minister tó pa gbogbo wa papọ̀ tàbí jẹ́ one nation àwọn boko haram àwọn bandit wọ́n lọ bẹ̀ wọ́n lọ rọ́ọ̀bù wọn bẹ̀ wọ́n lọ pa wọn mọ́ bẹ̀ ìjọba ìjọba ò sọ fún wọn pé wọ́n wá tẹ́rọ́rìsì o but Sunday Igboho tó ní ẹ máa pa wá mọ́ òtítọ́ enough is enough ní wàá mú ní terrorist mo fẹ́ kó lórí ẹ̀ sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ sọ̀rọ̀ yẹn rò dáadáa rò dáadáa ṣé wọ́n wá àwọn ẹnìyẹn ìjẹrin ló ṣẹlẹ̀ ní nàìjíríà ṣé wọ́n wá wọn kí ló wá ṣe jẹ́ pé bókun um, um, um, olóyè Sunday Igboho tó ní ẹ máa pa wá mọ́ ìtẹ́ pa wá tó ó ti tó enough is enough wọ́n wá ń wá wọ́n wá sọ pé tó ó nígbéraga kò mọ̀rọ̀ sọ kò mọ̀ kán ṣe ó ti nígbéraga jù tó bá jẹ́wọ́ náà nìkan ṣé wọ́n náà mọ̀rọ̀ sọ ṣé ó dá tán ṣé ó dá tán ó dẹ̀ fàlẹ́bù yẹn lẹ̀